pray fún ìránṣẹ́ Ọlọ́run yẹn o. Ibì kẹrin ló wà báyìí. Ogun òjì ó gbilẹ̀ ní gbogbo ibi tó wà. Mi ìmọ̀ bóyá òróró wà ń bí. Olúwa ní ká ta òróró lé ìránṣẹ́ Ọlọ́run yẹn lórí. Pé èní ló bẹ̀rẹ̀ sí ní dìde. Pé májẹ̀mú tó kó àwọn èèyàn jọ. Nàwọ́ méjèèjì yẹn síwájú. Àṣẹ tó dá ọ dúró tí ò gbà kí nǹkan ó tẹ̀síwájú fún ọ tó o bá ti gbé gbèsè bíi mẹ́ta síwájú ṣàmì nígbà méje àṣà yẹn pòórá lára ẹ. ẹn tó wà lẹ́gbẹ̀ẹ́ sọ pé wọ́n ní wá mi tì ní àmọ́dún ojú ẹni yẹn sọ fún dáadáa bẹ́ẹ̀ pé wọ́n ní wá mi tì ní àmọ́dún. Ladies and gentlemen prophet àgbàlá Gabriel àṣẹ fẹ́ jáde ọ̀rọ̀ fẹ́ jáde àṣẹ dẹ̀ fẹ́ tẹ̀lé ìwọ tó bá ní Toyota Corolla yìí KLD nine nine two JM KLD nine nine two JM lọ bá a gbé báyìí báyìí. alelu aleluya gbogbo ẹni tó lè ṣàmì ìrànlọ́wọ́ tó ní jẹ tán níbi tí àmì bá ti dún jù nìrànlọ́wọ́ yẹn ti máa bẹ̀rẹ̀ lórúkọ Jésù ayé ẹ gbà á lójijì. wàá sáré kúrò níbi tó wà wàá lọ sábà èèyàn méje pé láti àárọ̀ ìlọ ayé mi wọnú ìrànlọ́wọ́ lọ. ẹni jókòó fà dìde sọ pé ṣóò ní ló ràn lọ́wọ́ ẹnà ọwọ́ méjèèjì òkè èmi gba ọlọ́run gbọ́ pé àmọ́dún á tún ju báyìí lọ ẹ̀yin wo lẹ gbàgbọ́ bẹ́ẹ̀ pé àmọ́dún máa ju báyìí lọ ẹ̀yin kan rìn sẹ̀ wá lọ́dún yìí ní àmọ́dún ẹ máa gbé mọ́tò yín wọ bí ẹ̀yin kan ẹ̀ ń wá ọmọ ní ọdún tó ń bọ̀ ẹ máa gbé ọmọ yín débi ẹ̀yin kan ní ìjákulẹ̀ ẹ ní ọkọ ẹ̀ láyà next year lórúkọ Jésù ó máa ṣe wedding gbogbo ẹ̀yin tí ayé yín máa mú ẹ̀rí jáde ẹ fò sókè kí hallelujah méje ó yá ó yá ó yá ó yá ó yá ó yá. nawọ́ méjèèjì yẹn síwájú àṣẹ tó dá ọ dúró tí ò gbà kí nǹkan ó tẹ̀síwájú fún ọ tó o bá ti gbé gbèsè bíi mẹ́ta síwájú ṣàmì nígbà méje àṣẹ yẹn pòórá lára ẹ. ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ sọ pé wọ́n ní wá tì ní àmọ́dún wojú ẹni yẹn sọ fún dáadáa bẹ́ẹ̀ pé wọ́n ní wá mi tì ní àmọ́dún. aleluya aleluya dáadáa kí a gbé ọlọ́run ga fún ìpàdé ti ọdún yìí sátánì gbógun ọ̀tá gbógun bíi kó má ṣeé ṣe ṣùgbọ́n Jeremiah fifty thirty three thirty four thirty four rẹ̀ wípé olùràpadà wa ní agbára ọlọ́run àwọn ọmọ ogun ni orúkọ rẹ̀ ní ní jíjà yóò gba ìjà wọn jà ẹnìkan sàmì agbára tí ò jí o nísinmi májẹ̀mú tí ò jí o nísinmi sàmì ilẹ̀ ó gbé mi lójijì ẹnu méjèèjì mo fẹ́ ká ẹ dá ògo padà fún ọlọ́run ọlọ́run tí ó wà kí ayé tó wà ọlọ́run tí ó wà kí ẹnikẹ́ni tó wà ọlọ́run tí ó dẹ̀ máa wà nígbà tí ẹnikẹ́ni ò ní sí mọ́ alpha àti omega ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn ọlọ́run tó mọ iye àwọn ìràwọ̀ ọlọ́run tó dá ọ tó lè pa ọ́ nígbà tó bá wù ú ẹni tó ní èémí inú ẹ ẹ kàn gbé ọwọ́ sókè sí i ibi tẹ́ ẹ wà lẹ́ti pariwo ògo lẹ máa máa pariwo ẹ̀ ó dìgbà tó o bá tó gbé agogo tó dá lé ohun tá a wá ṣe ń bì lóru yìí ni pé a wá dá ògo padà fẹ́ni tó ní kí ẹnikẹ́ni má ṣe gba ògo tí Ọlọ́run ní ó ṣe mí láàánú pé àwọn èèyàn ti kásà láti jókòó lórí ògo Ọlọ́run gbogbo ìgbà tó o bá gbogbo ìgbà tó o bá ṣoore fún yàn gbogbo ìgbà tó Ọlọ́run bá lò ó fún yàn tí ẹni yẹn bá fẹ́ sọ fún ọ pé ẹ ṣé o tètè mọ́ pamọ́ lẹ́nu pé mọ́ kì mí pé mo ṣe sọ pé olúwa ló ṣe kíni o mi mẹ́yìn tí ẹ̀ lágbára ju ọlọ́run lọ tá a lè jọ sáré dá ògo padà fún ẹni tó ní ẹ gbé ọwọ́ yín méjèèjì òkè ẹ pariwo ògo níbi tẹ́ ọ̀yà ọ̀yà ọ̀yà. ẹ pariwo ẹ̀ dáadáa bíi tiẹ̀ wà ẹ pariwo ẹ̀ dáadáa Jésù Olúwa wa gbé ọwọ́ méjèèjì yẹn lórí ọdún ti fẹ́ parí Sẹ̀pẹ́mbà ti fẹ́ lọ tán ó kù oṣù mẹ́ta ẹni tó sọ pé ikú ló kàn lọ́rọ̀ ẹ ẹni tó ní kó fojú sunkún ọmọ ẹni tó ní kán gbé sàárì ẹ lójijì bẹ́ẹ̀ bá sàmì ilẹ̀ ó gbé wọn mì. ohun tí wọ́n pe àkórí prógámù yìí ni pé ẹ lọ kéde ayọ̀ náà fún gbogbo ayé olúwa rán èmi síbì láti kéde ayọ̀ mẹ́rin kí n kéde ayọ̀ mẹ́rin fún ọ alákọ̀ọ́kọ́ rẹ̀ ni pé olúwa ní kí n kéde ẹ̀ fún ọ nínú ìwé àìsáyá forty bí ọwọ́ méjèèjì lé orí síbẹ̀ nínú ìwé àìsáyá forty láti verse one ó ní ẹ sọ̀rọ̀ ẹ ẹ tú àwọn ènìyàn mi nínú ẹ tù wọ́n nínú ni Ọlọ́run yín wí ìkéde ayọ̀tán ní ìkéde fún ọ̀rẹ́ o ẹ sọ̀rọ̀ ìtùnú fún Jerúsálẹ́mù ẹ sọ̀rọ̀ ìtùnú fáwọn tán wá praise night ní òru yìí tẹ́ ẹ sì ké sí wọn létí pé nàwọ́ méjèèjì òní ni kò ní dọ̀la ẹnìkan fi agbára sàmì ogun jíjà rẹ tán lójijì mo kéde ẹ ọlọ́run àwọn àpọ́sẹ̀lì ẹnìkan lè sàmì olúwa fi òpin sí ogun rẹ. Mama yẹn ò sàmì náwó méjèèjì ogun tí ò fún ọ ní ìsinmi ogun tí ò fún ọ ní ẹ̀rín ogun tí ò fún ọ ní ayọ̀ ogun tí ò fún ọ ní bùjókòó ogun tó ń dààmú ayé tí ń dààmú ayé ọmọ ogun tó sọ ọ́ da lárìn kiri ogun ilé yín ogun ẹ̀jẹ̀ ogun àti ilé wá ogun ilé ọkọ ogun ọ̀rẹ́ ẹnìkan lè ṣàmì ọlọ́run àwọn àpọ́sẹ̀lì ó máa fi òpin sí i lóru ó máa fi òpin sí i lónìí ó máa fi òpin sí i lónìí ẹ̀nàwó méjèèjì yẹn ó pẹ́ tí mo ti ń jagun olúwa jẹ́ kí ogun mi ó tán láàárọ̀ yìí ó ti pẹ́ tí mo ti ń là á kọjá olúwa jẹ́ kógun mi ó tán láàárọ̀ yìí ibi tí ariwo àdúrà bá ti dùn jù ibẹ̀ ni àdúrà yẹn ti bẹ̀rẹ̀ sí nígbà ó yá àdúrà ó pẹ́ tí mo ti ń jagun ẹ jẹ́ kí ogun mi ó tàn ẹ jẹ́ kí ogun mi ó tàn ẹ jẹ́ kí ogun mi ó tàn ẹ jẹ́ kí ogun mi ó tàn ẹ jẹ́ kí ogun mi ó tàn ẹ jẹ́ kí ogun mi ó parẹ́ ẹ jẹ́ kí lè gbé ogun mi mì Jésù Olúwa ẹ wá gbà báyìí ogun tó ń dìde sí mi lóṣooṣù kí ni mo pè é sáwọn èèyàn wà níbi tán lè sáré gbàdúrà ní ìṣẹ́jú díẹ̀ mi ò ní táìmù tó pọ̀ níwájú wa náwó méjèèjì ogun tó ń dìde sí mi lóṣooṣù ogun tó dojúkọ ògo mi wàá máa pariwo wọlẹ̀ lójijì ṣé o lè máa fi ẹsẹ̀ tẹ̀lẹ̀ ṣé wọ́n lè gbà ọ́ láàyè níbi tó wà táàyè ò bá gbọ́ ò dẹ̀ jáde síwájú táàyè ò bá ti gbọ́ ń bẹ̀ yẹn fẹsẹ̀ tẹ̀lẹ̀ ojú wa rí bákan náà ìta gbẹdẹbí sọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀gá má farawé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ayé ti pé òun ayé ò tí ì pé wọ oníwàásù orí kẹta olúkúlùkù ohun gbogbo ní ìgbà àti àkókò wà fún nàwọn méjèèjì ó pẹ́ tí mo ti ń ja ogun tí mò ń jà yìí ogun tí mò ń dé mọ́ra ogun tí mò ń bá sùn tí mò ń bá jí wàá mọ̀ ké olúwa gbé mi òyà má tẹlẹ̀ mọ́lẹ̀ má tẹlẹ̀ mọ́lẹ̀ má tẹ ilẹ̀ mọ́lẹ̀ ogun tí mò ń bá sùn tí mò ń bá jí olúwa gbé mi olúwa gbé mi olúwa gbé mi olúwa gbé mi olúwa gbé mi olúwa gbé mi olúwa gbé mi olúwa gbé mi olúwa gbé mi olúwa gbé mi olúwa gbé mi jésù olúwa wa. nawọ́ méjèèjì ogun tó sọ pé òun lòún máa rẹ́yìn ẹ̀ ogun tí wọ́n bẹ́ dìde níbi tó ti lọ lọ́kọ̀ọ́ ogun tí wọ́n gbé tí ò ní àdúgbò tó wà ìránṣẹ́ ọlọ́run kan bẹ́ ń bí olúwa ní ibì kẹrin ló wà báyìí ogun ló lè kúrò níbi àkọ́kọ́ tó ti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì ó yẹ kógun sá fún ọ ni kò yẹ kí wọ́n sá fún ogun a whole minister of God ogun sì lé ọ níbì kan ó tún débì kan olúwa ní ogun tún lé níbì ó tún débì kẹta olúwa ní ogún tún lè níbẹ̀ olúwa ní bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ibì kẹrin ló wà olúwa ní tí ò bá sọ́ra ogún àwọn èèyàn náà ló máa padà pa olúwa ní kí n gbàdúrà fún ẹni ẹ lóru yìí agbára tí borí ogun ẹ̀nà wọn méjèèjì mo kéde ẹ̀ ẹnìkan fi agbára sàmì òní ni ogun rẹ tán òní ni ogun rẹ tán òní ni ogun rẹ tán òní ni ogun rẹ tán ìkéde kejì rèé o ẹ má gbàgbé wọ́n ní ẹ lọ kéde ayọ̀ náà fún gbogbo ayé ìkéde àkọ́kọ́ ni pé ogun rẹ tán ẹnìkan máa ṣe nǹkan kan sìn wàá fi ìgbàgbọ́ ṣe wàá kàn fòókè nígbà méje ohun tó sọ ni pé ogun demola tán báyìí. lajú nọ́mbà tù rèé ìkéde kejì ni pé ìmọ́lẹ̀ rẹ ti padà dé kí mo ní ìmọ́lẹ̀ rẹ ṣe Isaiah sixty dìde ta ìmọ́lẹ̀ wo bí lọ bá èèyàn méje sọ pé ayé mi wọnú ìmọ́lẹ̀ lọ. dúró dáadáa dìde ọ̀gá yéésù mọ́ oorun díẹ̀ ògbé díẹ̀ ìkáwọ́pọ̀ díẹ̀ láti sùn bíbélì wípé bẹ́ẹ̀ ni òṣì bẹ́ẹ̀ ni ìyà ẹni yẹn bẹ́ẹ̀ ni ìpọ́njú rí ó pọ̀ tó dìde tán ìmọ́lẹ̀ dìde tán ìmọ́lẹ̀ ọ̀gá ọ̀pá tó ti wà nú òkun àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ sẹ́yìn tó bá wà nú òkùnkùn ẹ má gbàgbé verse two rẹ̀ Isaiah sixty verse two ó ní kíyèsí òkùnkùn bu ayé mọ́lẹ̀ àti òkùnkùn tó pọ̀ ó bu àwọn ènìyàn kí ló máa ń ṣẹlẹ̀ sáwọn tó wà nú òkùnkùn nọ́mbà one wọn kì í rí i pé ìrere ń bọ̀ wọn dẹ̀ kì í rí i pé ibi ń bọ̀ ẹni tó wà nú òkùnkùn kò ní rí i pé ire ń bọ̀ wáì kò sí mọ́lẹ̀ níbi tó wà ẹni bá wà nú òkùnkùn olóore máa wà lẹ́gbẹ̀ẹ́ wọn àdẹ̀ ní í ṣe lóore ẹni bá wà nú òkùnkùn ó máa wà lẹ́gbẹ̀ẹ́ tí ó ṣe lànú wọn àdẹ̀ ní í ṣe lóore inú òkùnkùn tí wọ́n dí ọmọ ẹnìkan lè sàmì látọwọ́ ẹ̀yìn agbára ìmọ́lẹ̀ Jésù ó máa fà ọ́ jáde. ẹni tó wà nú òkùnkùn máa dàbí aláìní ní aginjù kò ní í mọ̀ pé rere ń bọ̀ ẹnáwó méjèèjì olúwa fà mí jáde kúrò nínú òkùnkùn ayé olúwa fà ọmọ mi jáde. olúwa ní ẹ̀yin kan ń ṣiṣẹ́ ń bì ẹ̀ ń ṣiṣẹ́ ń bì iṣẹ́ yín dá gan ṣùgbọ́n inú òkùnkùn ló wà kò sí bí iṣẹ́ rẹ bá ṣe tó tí iṣẹ́ bá wà nú òkùnkùn àwọn èèyàn máa kọjá níwájú ẹ wọ́n wọ́n ní patronize ẹ ni ó ní obìnrin kan ní àdúgbò wa ó ń ta oúnjẹ lẹ́gbẹ̀ẹ́ káàmpù wa ó ń ta àmàlà ó ń ta yán ó ń ta ráìsì ìjẹ́jẹ́ mọ̀ pé ó máa dáná láàárọ̀ òun àtàwọn ọmọ ẹ̀ ni wọ́n máa jẹ gbogbo ohun tí wọ́n sè ó wá ń complain pé òun ò tà olúwa ní kí n pè jáde lọ́jọ́ kan pé kí n pray fún kí ọjà rẹ̀ ó jáde nú òkùnkùn bí mo ṣe wá èmi kàn pray fún the next day tó máa dé ṣọ́ọ̀bù àwọn èèyàn tí wọ́n kọjá níwájú ẹ̀ tán máa ń kọjá níwájú ẹ̀ tẹ́lẹ̀ wọ́n wá kọjá lọ́jọ́ yẹn wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ pé mọ́mí lágbájá ní ní ní ibo lẹ lọ Ah, ó ti pẹ́ tẹ́ ti wá sọ́jà o ó ní yí ẹ gbà mí ó ní tí mi lè má tajà ń bí lójoojúmọ́ ó ń tajà ní gbangba ṣùgbọ́n ayé rẹ̀ wà ní òkùnkùn nàwọ́ méjèèjì ibi wọ́n á yí ẹ mọ́ ibi tí wọ́n á ògùn ẹ mọ́ ibi tí wọ́n á ilé ọmọ rẹ mọ́ bẹ́ẹ̀ bá ṣàmì olúwa gbé ọ jáde o pariwo bàbá fà mí jáde lábẹ́ májẹ̀mú òkùnkùn bàbá fà mí jáde lábẹ́ májẹ̀mú òkùnkùn ẹ pariwo lẹ́ẹ̀kan àdúrà bàbá fà mí jáde bàbá fà mí jáde bàbá fà mí jáde bàbá fà mí jáde ẹ má paná yìí bàbá fà mí jáde bàbá fà mí jáde bàbá fà mí jáde bàbá fà mí jáde bàbá fà mí jáde bàbá fà mí jáde bàbá fà mí jáde bàbá fà mí jáde bàbá fà mí jáde bàbá fà mí jáde jésù olúwa wa ìkéde nàmbà tírì rèé kí ni mo pe nàmbà wán ó ti sùn ogun jíjà rẹ ṣe kí ni ó dẹ̀ fakọsọ fẹ́nìkan pé ogun mi tán kí mo pẹ́ lẹ́ẹ̀kejì ìmọ́lẹ̀ rẹ dé. Mọ́dékàì sọ ẹnu ọ̀nà ọba ó wà lẹ́nu ọ̀nà ọba ọba ń gbénu ibi tí Mọ́dékàì sọ whereas Mọ́dékàì ti ṣe aṣerú sí ọba lóore aserusi ọba dẹ̀ ń drive gba ẹnu géètì kọjá ní everyday kò dẹ̀ rántí ẹ̀ nọwọ́ méjèèjì mo ń bọ̀ májẹ̀mú tó mú kán gbàgbé ẹ̀ tí ò jẹ́ kó lóore ó rántí àti ṣe ó lóore ẹ ṣàmì ilé ó gbé májẹ̀mú yẹn mẹ́. òun ló bí ẹlẹ́ẹ̀kẹta yìí mẹ́rin péré ni ìkéde ẹlẹ́ẹ̀kẹta yìí ni pé. Pe a pè ọ́ ní ìkọ̀sílẹ̀ mọ́. Isaiah sixty two verse four a pè ọ́ ní ìkọ̀sílẹ̀ mọ́. a pè ọ́ ní ìkọ̀sílẹ̀ mọ́. a pè ọ́ ní ìkọ̀sílẹ̀ mọ́. níbi tí a ti kọ̀ ọ́ sílẹ̀. lajú sà ọ̀pọ̀lọpọ̀ ń bẹ láyé wọn ìrántí wọn. hallelujah hallelujah ẹnìkan ti sùn àwọn kan bẹnu ayé ìjẹjẹ mọ̀ pé ó dìgbẹ́ lómi ìbá tó kú tán bá rí ripa ní ní ní àwọn èèyàn wá sọ pé ah so so wà láyé ni àmọ́ kò sí wa ó wà láyé wọ́n fi rere rántí ẹ̀ wọ́n fàánú rántí ẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ tó kú gbogbo ayé ló gbọ́ pariwo sọ pé ẹ má fi kú rántí mi o. ó dùn mí pàǹtí yẹn ò sọ̀rọ̀ sọ pé ẹ má fi kú rántí mi o. mo yìí máa pray fún ìrànṣẹ́ ọlọ́run yẹn o ibì kẹrin ló wà báyìí ogun òjì ó gbilẹ̀ ní gbogbo ibi tó wà mi ìmọ̀ bóyá òróró wà ń bí olúwa ní ká ta òróró lè ránṣẹ́ ọlọ́run yẹn lórí pé èní ló bẹ̀rẹ̀ sí ní dìde pé májẹ̀mú tó kó àwọn èèyàn jọ pé ó máa mú gbilẹ̀ níbi tó wà báyìí ibi ẹni ẹ bá kó máa sábọ̀ ẹ nawọ́ méjèèjì ẹ nawọ́ méjèèjì gbogbo bíi tí a ti kọ̀ mí sílẹ̀ olúwa pàṣẹ kí n lọ jọba lé wọn lórí kí mo ní kó lúwọ́ ṣe ó yẹ bá ń kabẹ̀ yẹn ibi tá a ti kọ̀ ẹ́ sílẹ̀ tá a ti kórìíra rẹ tó bẹ́ẹ̀ tí ẹnikẹ́ni kò kọjá láàrin rẹ màá sọ ọ́ dògbò ayérayé ayọ̀ ìrandíran náwó méjèèjì gbogbo bí a ti kọ̀ mí ibi tí wọ́n ti láwọn ò fẹ́ mi mọ́ ibi tí wọ́n ti sọ pé no ẹ̀yin kan ti lọ apply fún v visa wọ́n dẹ̀ ń dìnnà yín olúwa ní lẹ́yìn àdúrà òru yìí ilẹ̀kùn sí ẹ lànà fẹ́ni tó ń rékọjá ní ìjù Jà ní orúkọ rẹ̀ olùrànlọ́wọ́ àwọn aláìní baba ọkọ àwọn opó ẹ̀nàwọ́ wàá máa ké níbi tó wà gbogbo ibi tí wọ́n ti kọ̀ mí sílẹ̀ olúwa pàṣẹ kí n lọ jọba lé wọn lórí olúwa pàṣẹ kí n lọ jọba lé wọn lórí ó yá yàdúà ibi wọ́n ti kọ̀ mí sílẹ̀ ibi wọ́n ti kọ̀ mí sílẹ̀ ibi wọ́n ti kọ̀ mí sílẹ̀ ibi wọ́n ti kọ̀ mí sílẹ̀ ìránṣẹ́ ọlọ́run yẹn dà ibi tán ti kọ̀ mí sílẹ̀ olúwa pàṣẹ kí n lọ jọba lé wọn lórí olúwa pàṣẹ kí n lọ jọba lé wọn lórí olúwa pàṣẹ olúwa pàṣẹ jésù olúwa wa ó ní a kì yóò pè ọ́ ní ìkọ̀sílẹ̀ mọ́ a ní pe ilé rẹ ní ahoro mọ́ bẹ́ẹ̀ a máa pe ilẹ̀ rẹ ní bẹ́ẹ̀ la torí pé inú olúwa dùn sí ọ gbé ọwọ́ méjèèjì lé orí gbogbo ibi tí wọ́n ti kọ̀ ẹ́ sílẹ̀ olúwa ń bá ezekiel sọ̀rọ̀ ní ezekiel thirty seven ezekiel wípé ọwọ́ olúwa wà ní ara mi ó sì gbé mi jáde nínú agbára olúwa ó mú mi lọ sí àfonífojì tí ó kún fún ìgbúngbẹ olúwa bèè lọ́wọ́ eh, eh, ó bèè lọ́wọ́ ezekiel ṣé gbogbo yín lè yè. Ezekiel lóhùn ò mọ̀ ó ní olúwa ìwọ ó ní olúwa ìwọ ló mọ̀ ibi mo wá ń lọ rèé o olúwa wá ní kí Ezekiel ó pàṣẹ pé kí àwọn egungun ìkóyè Ezekiel wá ń pàṣẹ ó wá yè nígbà wá dé verse eleven olúwa wá sọ fún Ezekiel pé wá ń bí kì í ṣe pé egungun gbẹ ó ní gbogbo egungun tó gbẹ yìí ní àwọn ní ilẹ̀ Ísírẹ́lì olúwa wá sọ fún Ezekiel pé ọmọ ènìyàn gbogbo egungun wọ̀nyí tí mo ló gbẹ ní verse one ó ní gbogbo ilẹ̀ Ísírẹ́lì wò ó wọ́n wí pé egungun wa gbẹ one two ìrètí wa pin three ní ti àwa àti kéwà kúrò àwọn tí ayé ti kọ̀ sílẹ̀ Olúwa sọ fún Èsìkáìlì ń bẹ̀ yẹn pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ti ké wọn kúrò wọ́n àrántí wọn mọ́ ẹ̀yin kan wà ń bí ẹbí ò rántí ẹ mọ́ ọ̀rẹ́ rẹ gan ò rántí ẹ mọ́ ará ò rántí ẹ mọ́ ẹni o mọ̀ rí gan dìnnà ẹ báyìí ni olúwa wí ọlọ́run àwọn àpọ́stélì gbogbo bíi tí wọ́n ti láwọn òfin ọmọ ìwọ gangan náà máa fẹ́ rí báyìí sọ pé wọ́n máa pè mí padà. ta ni tí mò ń sọ ìdálójú sọ pé wọ́n máa pè mí padà sọ pé wọ́n máa pè mí padà sọ pé wọ́n máa pè mí padà sọ pé wọ́n máa ní ìdí mi padà nawọ́ méjèèjì láti òní lọ mi ò kì í ṣẹ́ni ìkọsílẹ̀ mọ́ mo bẹ̀rẹ̀ sí ní dẹni ìtẹ́wọ́gbà ìkéde tí wọ́n ní ń kéde sí ọ létí nìyẹn o pé a kọ́ sílẹ̀ mọ́. a wá mi lọ́dọ̀ àwọn tí ò béèrè mi. a padà máa rí mi lọ́dọ̀ àwọn tí ò béèrè mi. nawọ́ méjèèjì. ìgbà tá a bá máa rí seventy two hours. ìyanu tó máa mú káwọn fámìlì ẹ wá ọkàn oore ńlá tó máa mú káwọn tó neglect yẹ àwọn tí wọ́n ti reject ẹ bí ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ fún Joseph tí àwọn ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n tà á tí wọ́n padà wá tẹríba wọ́n wá ń pe Joseph ní olúwa mi wọ́n ń pe Joseph ní olúwa mi àwọn ẹ̀gbọ́n wọ́n ń pe last born wọn ní olúwa mi ìyanu tó máa mú kán wárí fún ọ ìyanu tó máa mú kán káwọ́ méjèèjì sókè fún ọ níbo ni ariwo àmì ti dún ìyanu yẹn bẹ́ẹ̀ lu ayé ẹ̀ wọn àti yóò sàmì ìyanu yẹn bẹ́ẹ̀ lu ayé ẹ̀ o ìyanu yẹn bẹ́ẹ̀ lu ayé ẹ̀ ìyanu yẹn bẹ́ẹ̀ lu ayé ẹ̀ ìyanu yẹn bẹ́ẹ̀ lu ayé ẹ̀ ìyanu yẹn bẹ́ẹ̀ lu ayé ẹ̀ ẹ pè lẹ́ẹ̀kan sọ pé bàbá wọ́n ti ta mí nù jẹ́ n padà pàṣẹ lé wọn lórí. jẹ́ ṣe kí ni o ẹ lọ kéde ayọ̀ náà ó kù ẹyọ̀ kan péré wọ́n ti ta mí wọ́n ṣe kí ni o wọ́n ta mí wọ́n ti reject mi wọ́n ti neglect mi ó rí i pé wọ́n wá ṣọ́ọ̀ṣì ẹ mọ́ wọ́n wá bẹ́ẹ̀ mọ́ wọ́n pè ọ́ gan mọ́ ẹ máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n ti blọ́ọ̀kù ẹ nígbà wọ́n rí i pé ò ní nǹkan kan láti yọfà ìran àwọn tó lógo wọ́n á máa wá ológo ẹgbẹ́ wọn kiri ológo kì í fẹ́ bá olófò rìn torí kò sí nǹkan kan tó máa fún un olówó láìkan máa jọ máa fowó yí owó ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti rà àánú gbà ẹ̀yin lẹ́ ń sọ fún àwọn tó rà gbà pé ẹ sọ pé pé pé wọ́n ṣoògùn owó ó dọjọ́ tó o bá rà àánú gbà kí wọ́n gan tó mọ̀ pé àánú rí i ó dọjọ́ tó o bá tó rí ìyanu kí wọ́n gan tó mọ̀ pé no reality ni kìíní ẹ̀nàwọ́ méjèèjì wọ́n ti kọ̀ mí sílẹ̀ wọ́n ti ta mí nù wọ́n ti ta mí nù wọ́n ti ta mí nù wọ́n ti kọ̀ mí sílẹ̀ olúwa fún mi ní àṣẹ fún mi ní àṣẹ tí wọ́n fi padà wárí fún mi ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá àdúrà. wọ́n ti ta mí nù wọ́n ti ta mí nù wọ́n ti kọ̀ mí sílẹ̀ Jésù Olúwa wa ẹyọ kan yòókù rèé ẹ lọ kéde ayọ̀ náà fún gbogbo ayé kí ni ayọ̀ náà kí ni ayọ̀ náà a ti padà fún wa ní ọmọ kan wọ́n ti padà fún wa ní ọmọ kan Isaiah nine verse six a bí ọmọ kan fún wa a fi ọmọ kan fún wa a ti fi ọmọ kan fún wa a bí ọmọ kan fún wa a fi ọmọkùnrin kan fún wa ẹ̀yin ọba ayé ẹ̀ má gbéraga máa ti fọmọ kan fún wa ẹ̀yin ìjòyè ayé ẹ̀ kápá yín lẹ̀ ẹ̀yin ìjọba orílẹ̀-èdè ti yín ní táìmù o ìjọba tó dé ìjọba ìnípẹ̀kun ni a fi ọmọ kan fún wa apá rẹ̀ ní ìjọba wà ìjọba wà ní èjìká rẹ̀ yes à ń pe orúkọ rẹ̀ ní ìyanu olùdámọ̀ràn ọlọ́run alágbára bàbá ayérayé ẹ wá lajú kí ni ọmọ yẹn wá ṣe number one ọmọ yẹn wá pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ọmọ yẹn wá pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ bíbélì wípé John three seventeen John three seventeen ó ní ó ní ọlọ́run ò rán ọmọ rẹ̀ wáyé láti wá dá aráyé lẹ́jọ́ ṣùgbọ́n bí kò ṣe láti wá gba aráyé là ọmọ tí wọ́n rán sí wa yìí olówó apá ẹ̀ṣẹ̀ wa rẹ́ nọ́mbà two ó wá pa ṣé òkùnkùn Number three, ó wá fún wa ní Iye àìnípẹ̀kun ọmọ tí wọ́n sọ yìí ìyẹn jésù ìyẹn jésù jésù ni mò ń sọ pa yìí o àti padà fi fún wa ọ̀gá kò sẹ́ni lè dá ọ lẹ́jọ́ mọ́ ọ̀gá kò sẹ́ni lè dá ọ lẹ́bi mọ́ jésù ti dá ọ láre àkọ́ wípé jésù wa ó gòkè lọ sí ọ̀run ó di ìgbèkùn ní ìgbèkùn ó fi ẹ̀bùn fún ènìyàn lajú jésù ti dá ọ láre ó ti wá sáyé ó ti kú ó ti jíǹde ó dẹ̀ ti lọ sọ́run nǹkan tó pọ̀ ló wá ṣe ara ẹ̀ ni pé ó ti pa ẹ̀ṣẹ̀ rẹ rẹ́ ìjẹ́ ẹ̀yin kan wà ń bí tí ẹ wà nínú ẹ̀ṣẹ̀ tí ẹ wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́ wà nínú ìdọ̀tí jésù rán mi sí yín ó lóun ò dá yín lẹ́jọ́ o ó lóun ò dá yín lẹ́jọ́ o ó lóun pè yín wá fún ìrònúpìwàdà wọ̀mí kí ẹnikẹ́ni má dá ọ lẹ́jọ́ Galatia five seventeen ó ní láti ìsinsìnyí lọ kí ẹnikẹ́ni yín má yọ̀ mí lẹ́nu mọ́ wọ́n ní kí nìdí torí mò ń ru àpá Kristi lára mi kí ẹnikẹ́ni má dá ọ lẹ́jọ́ Jésù ti wá sáyé ó ti kú ó ti jìyà ó ti jíǹde ó ti fi ọ̀nà yè hàn kí wá ló yẹ kí wọ́n ṣe kí ló yẹ kí wọ́n ṣe ó yọ gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ ọ̀gá ayé yìí ò pé méjì àfi fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀kan ni kú ikú èpá méjì tánbá ló ti kú ọ̀gá sọ pé ó ti lọ tánbá lẹ́yìn ti kú kò tún táyé wá mọ́ àti fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan lẹ́yìn ẹ̀ ìdájọ́ ló kù. torí táìmù jésù kulẹ̀ ti wá sáyé ọ̀rẹ́dì ìyókù wá kù sọ́wọ́ rẹ ìjẹ́ wọn á gbà á ní olúwa àti olùbàlà jésù ò dá ọ lẹ́jọ́ o èmi náà ò dá ọ lẹ́jọ́ àwọn wòlíì wọ̀nyí wọn à dá ọ lẹ́jọ́ ohun tí wọ́n torí ẹ̀ gbé ìpàdé ìkalẹ̀ ni pé fún ìyìn two láti kéde ayọ̀ náà fún ọ pé ayọ̀ ń bẹ lọ́rùn ayọ̀ ń bẹ lọ́rùn ayọ̀ ń bẹ lọ́rùn fún ẹlẹ́ṣẹ̀ tó bá ronú pọ̀dà bí ọwọ́ ẹ̀ àyà rẹ̀ ọlọ́run fi àánú gbà mí ẹlẹ́ṣẹ̀ ni mí fi àánú gbà mí fi àánú gbà mí fi àánú gbà máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. Jésù Olúwa wa.